I, I, I am so sorry. I am sorry. The, the, the show was not flagged. The show was not flagged. Ibiti tí mo jókòó sí um, the temperature is too high. I have to move to the back of my car just to cool myself and uh, I don't want to put on the AC. So, and on this Yaya British again. You guys are shameless. you are so shameless nígbà tí mo rí àwọn young yeye British where they were dancing their shameless dance I thought I have seen it in, in uh, I have seen everything I don't know pé àwọn àgbààgbà yeye British náà tí à ń pọ́nlé láwùjọ tí à ń fẹ́ ju ẹni rẹ̀ wò And when I saw them participating in the campaign, I was like, wow, you cannot shame the shameless. You can never shame the shameless. I am not telling you to call for the distribution of Nigeria. I am not telling you to join Yoruba Nation. I am not telling, I am not inviting you to be part of Yoruba Nation or whatever. But it's so a shame. Ipe a lè rí kẹ má lè sọ̀rọ̀ nípa dj tí wọ́n pa ní lẹ́kí a Yoruba boy was killed Nitori hundred naira kí kókò fẹ́ sanwó argument of hundred naira in the broad daylight wọ́n dẹ̀ lu ọ̀bá yìí títí títí títí wọ́n fi lù pa graduate nífa ó kàwé kò ríṣẹ́ Iye ati babe wọn ò ní opportunity ti ẹ̀yin ní tẹ́ fi ń gbaṣẹ́ fáwọn ọmọ yín ó wá wò pé kó má lọ gbébọn kó máa wá ka yín mọ́lé ó pé kí lòun lè ṣe bàbá yẹn ó sọ ogun débi pé ó lè jọyìn àwọn kidnapper tí a dẹ̀ máa kidnap a máa gba ransom ó níyàwó méjì ó níyàwó bí ọmọ méjì bàbá yẹn can easily go outside and hunt for woman's head kó lọ gé orí èèyàn kó fi ṣoògùn owó. But he said no, he will not do that. I lọ see. I lọ play for wọn Ni ni church ni osan. To ba di alẹ́, a tún fi yawa àtọmọ sílé, a tún lọ play for wọn ní club ni alẹ́. He was he was beaten to support and it was it was it was set ablaze Ni osan gangan wọ́n ní tójú ọba tó ti lé ojú tó tòde tí ojú ọmọ Yorùbá bá tó ti ẹ̀hùn Deborah ní Sokoto ṣe bí ojú wa ó tó ti lẹ́kí nílẹ̀ yorùbá none of all these yẹyẹ british has come out and say anything both àgbàlagbà àti kékeré you guys are shameless you are heartless Eh ni ìbẹ̀rù ọlọ́run bó ti wù kó kéré wọn báyìí kíkí ní ìbẹ̀rù ọlọ́run báyìí kò sí ní ọkàn yín ìgbà mo ráwọn kéékèèké yín mo ti wò parí ibi pala wọn yẹn wọn kàn lọ Canada lásán ni aṣòṣì mámọ̀ ni wọn I thought I have seen it all. On tìgbà tí mo tún wá rí ẹ̀yin àgbààgbà yẹ̀yẹ́ British I was like what kí ni àwọn pípọ̀ yìí kí lẹ̀ ń wá kí lẹ̀ tún wá nínú owó ẹ campaign mi ní ẹ má campaign ẹ̀tọ́ yín to wà lọ́wọ́ Tinubu òun lẹ̀ ń gbà mi ní kẹ́ má campaign fún Tinubu. But if Tinubu is saying, saying is the next president to be, and he has never come out and say anything, Atiku bó dẹ̀ yẹ pé òpònú aṣòṣìmámọ̀ lòun náà after tí wọ́n sọ̀rọ̀ sí ó gbé olóhùn kọ́ lòun tweet yẹn but on his Twitter handle wọ́n sì against ikú Deborah Sanwó-Olú against ikú bàbá tí wọ́n pa ní Lekki toll gate Ọ̀ṣínbàjò said nothing about it ẹ dẹ̀ ní audacity tó bá yẹ ẹ lábíamọ nìyí ẹ máa tọpẹ abiyamọ ni wá o ẹ lè sọ̀rọ̀ fún ọmọ ọgbọ ọmọ tó ọgbọ́n tó bá ti ń jẹ́ abiyamọ gbogbo ọmọ tó bá wà láyé ni ọmọ ẹ gbọ́dọ̀ jẹ́ Deborah was killed for blaspheming ẹ̀yin oní ẹ̀yin ẹ̀yin ẹ̀yẹ British yìí ẹ̀yin náà ń blaspheme àwọn ìṣẹ̀ṣe wa yes any film tẹ́ bá ṣe tí àjẹ́ bá ti wà níbẹ̀ ẹ ẹ̀ tí ì ṣe àjẹ́ tó rẹ ọmọ rí àfi àjẹ́ tó pa ọmọ ẹ ẹ̀ tí ì ṣe fíìmù kí ẹ wá ìyá àjẹ́ kan o ṣáwọn àjẹ́ tó wà lẹ Yorùbá wọn kí ń rẹ ọmọ ni gbọ́n máa ń pa ọmọ jẹ. gbogbo àjẹ́ tó wà lẹ Yorùbá gbogbo òòṣà tó wà lẹ Yorùbá wọn kí wọn kí ń rẹ ọmọ gbogbo ìṣàlẹ̀ Yorùbá ló máa ń pa ọmọ jẹ àbí ẹ bẹ̀rọ ẹ fi wọn tẹ̀ bá ń ṣe láì máa fi bẹ̀rọ Ọlọ́run díẹ̀ díẹ̀ sí admission yín kí lẹ máa jẹ kí lẹ máa jẹ lẹ ń bá ká ẹ dẹ̀ ti jẹ nǹkan ẹ dẹ̀ tún ti rí nǹkan jẹ bẹ́ẹ̀ sì kò tó yín tó pọ́ lọ́wọ́ ọba òjò yín tẹ́kọ́ láwọn òjò yín ni yin ná yín òkúra sọ fún Tinubu pé ah a fẹ́ jáde campaign lóòótọ́ fún yín a máa jáde bẹ́ẹ̀ níbi campaign yìí ẹ against pé bí wọ́n ṣe pa ọmọ yìí o kódà tó bá ti ń bẹ̀rù àwọn àwọn àwọn gàǹbàrí nítorí pé àwọn ọ̀nà ọkọ̀ tó ń ba yín sùn tó bá ń bẹ̀rù àwọn gàǹbàrí ẹ sọ Yẹmi Fashlanso I saw the video he made ó fi ọpọlọ sọ̀rọ̀ I know he's, a, he's always a brave act actor ó fi ọpọlọ sọ̀rọ̀ ó mọ̀ pé ìlú mùjàmùjà ló ń wà tó bá sọ pé ẹpín nàìjíríà wọ́n lè wá fún un tó ń bá sọ anything wọ́n lè ó sọ̀rọ̀ pẹ̀lú ọpọlọ and none of you ẹ̀yin agùnmánìyè ẹ̀yin ọlọ́pọlọ sí súnmẹ́yìn tó pé ọpọlọ yín bóyá bóyá egun tó ọpọlọ yín abẹ bàtà ló wà you can't even say anything before coming out pé ah lóòótọ́ máa campaign pé ọmọ tí wọ́n pa ní kíní may so rest in peace a ní Tinubu Tinubu gan supo Tinubu gan gàn. wọ́n ti ráyọ̀tì lábújá báyìí nísìn ráyọ̀tì ṣẹlẹ̀ lábújá ẹ̀yin tó bá dé ilẹ̀ Yorùbá bílẹ̀ fẹ́ ságbà ṣe lè fò ní ẹ̀ lè fò ó ń gbóná ní Àbújá báyìí wọ́n dẹ̀ àwọn àwọn àwọn àwọn àwọn Fúlàní wọ́n pa Deborah wọ́n tún wọ́n mú méjì nínú wọn and they protest against méjì tí wọ́n mú nínú wọn ọlọ́pàá òyìnbọn fún wọn now àwọn ọmọ wa they are protesting against ASUU strike and military men went there yesterday to shout at them and ẹ̀yin yẹ̀yẹ́ British ẹ̀yin ní backbone àwọn olóṣèlú yìí I am not saying you should not campaign for them But why can't you tell them the truth? Why can't you come outside and say, ẹ̀yin olóṣèlú wa? Ah, ẹ̀yin, eh, and call àwọn olóṣèlú to order. If you will say, Tinubu is not in seat. But he's not saying, over the president of Nigeria. Sátidé tó máa dá. Jímọ̀ láti Why can't Tinubu come outside and say, "I'm tí wọ́n pa ní Lekki toll gate? Lekki yẹn. Because they killed many at Lekki toll Nothing was done. They are blood suckers. We know them for what they are and who they are when they can kill many. Boy, ẹyọ kan tí by. Remember, he's a, he was a graduate. Kò síṣẹ́ ló ṣe ló ṣe dẹni tó tó lọ ń ṣiṣẹ́ ẹ̀hún um, sound studio. Onífèrè náà wà lọ́sítà. Ìtọ́ fún kíní tó ń tẹ kíní pẹ̀lẹ́ pẹ̀lẹ́ òun náà And they had life-threatening injuries. You never come outside and say anything. All these àgbàlagbà yẹ̀yẹ́ British, ọmọ kékeré yẹ̀yẹ́ British you never come outside and say anything you know ẹ ti join àwọn olóṣèlú láti sọ àwọn èèyàn wa di olóṣì elébi and you can ẹ ká ṣe give away two thousand for five thousand give away you are giving them from their destiny because you báyìí bá sọ dáadáa máa fi bu ẹ ń tẹ́ ẹ sọ wọ́n dàdẹ fi ń bu wọn ń tí ẹ sọ àwọn èèyàn wa dà òun lẹ fi ń bu wọn giving them five thousand two thousand for your give away ẹ ti jẹ́ kẹ́bi pa wọ́n ẹni tẹ́bi bá pa tó bá á fi sàárà alẹ́ àjẹbọ ẹni tí ebi bá pa dáadáa ẹ ṣiṣẹ́ yín dáadáa ṣe létò ẹ fẹ́ bí pa àwọn èèyàn débi pé ìgbà tí wọ́n bá rí sàárà jẹ wọ́n á jẹ ẹbọ ni wọ́n ń jẹ lọ́wọ́ we know we know pé ẹbọ ló ń jẹ lọ́wọ́ yín ẹbọ lẹ́ ń fún wọn we know that you purposely turn them to wretched people poor people ẹ fẹ́ bí pa àwọn èèyàn wa wọ́n mú mọ́ra wọ́n jẹ sàrà títí títí wọ́n ti ń jẹ bọ́ báyìí wọ́n sì mú mara wọ́n wá ń pa wọ́n ní ọ̀sán gangan wọ́n dáná sun ọmọ Yorùbá ní Lekki Lagos State ní ilẹ̀ Yorùbá and nobody is there to fight for the life of that boy I saw him when he was fighting for his life and he was pàtó fẹ́ la ìgbìmọ̀ ya gbárí please ẹ̀yin tó bá ní nọ́mbà àwọn yẹ̀yẹ́ British yẹn lọ́wọ́ ẹ mú fọ́tò fídíò bọ̀bọ́ tí wọ́n pa ní Lekki yẹn ẹ hashtag wọn pẹ̀lú fídíò yẹn send the videos to them. Let them see how the boy was brutally murdered in the broad daylight in Lagos State. And Tinubu, the president to be, has not come outside to say anything. Oshibajo, the first president and the next president to be, has never come out and say anything. Someone Sanwo-Olu Ashoshimamo, the governor of Lagos State, has never come outside and say anything. Àwọn tí wọ́n pa bọ̀bọ́ yẹn, boy more mú wọn. àwọn fúlàní tí wọ́n sì tún rìn káàkiri àwọn oh my god and when you talk they say ah ṣé ẹ fẹ́ pín ẹ fẹ́ pín nàìjíríà i am not calling you to join yorùbá nation i am not calling you to be part of yorùbá nation but please say the truth love humanity that is the first before anything before religion before before before whatever even before before money we need love That should be our, our symbol, our flag. Humanity should be the first thing. But you don't care. To pa àwọn tí yín wà nílùú òyìnbó. Wọ́n ṣayé. Lẹ́kì lẹ́kì lẹ́ ikú ọmọ tó pa lẹ́kì yẹn. Àròkò náà fi ṣe fún yín. That is to tell you the Yorubas. Ipe when we kill you, none of your elders will come outside and say anything. I have been saying this We pay àwọn àwọn olóṣèlú Yorùbá wọ́n ti mú ọmọ Yorùbá wọ́n ti fi wá ṣe collateral wọ́n ti fi wá yáwó lọ́wọ́ Gàmbàrí wọ́n fi wá yá post lọ́wọ́ Gàmbàrí wọ́n fi wá ṣe collateral ni Gàmbàrí ò dẹ̀ ti fún wọn ní nǹkan tó fẹ́ gbà so they are like ẹ pa ìtàn bá lè pa a ní sọ̀rọ̀ wọ́n pa Deborah ọmọ school University. Shagari university student was killed was murdered brutally murdered ikú tí Deborah kú kò sí kò ọ̀tá mi gan mi gbàgbé kò kú bẹ́ẹ̀ yẹn even animal should not die that way animal One last word ẹni pé what what do you want to gain from this and they said she blasphemed Muhammad I am a Muslim a practical Muslim a real Muslim I practice Islam. But somebody said they blasphemed Muhammad. That, that's why they killed uh, Deborah as a Christian. I am against that. And any Muslim that is so in support of killing Deborah because of eh? the blasphemed Muhammad. Ẹni ẹni láti lọ ṣẹ́ẹ̀kì brain If you are in the if you are the position to speak up for Deborah and you refuse to speak up because of a lot of campaign for no shelu, you are one of Deborah's killer bóyá tẹ́ ẹ̀ bá mọ̀ they killed the DJ the kilo kan DJ yẹn náà the kill the DJ that was killed at Lekki lọ́sàn gangan náà pa and she was burnt he was a graduate if that boy can be killed and you think you are the voice of the voiceless, you can make movie, people can see it, you can talk to the president, you can talk to the governor, and you are not outside. Like to talk for that boy. Let us seek for justice for that boy you are one of his killer yeah his blood is in your hand wọ́n ní ní ọ̀gbẹ́ni àdìkíámọ̀ àìmọ̀ èèyàn ló máa dìde nídìí apààyàn tó fẹ́ pé a máa sọ pé òun ò dẹ̀ pààyàn rí o wọ́n wá sọ ìdí tó fi pààyàn fún. if you are in the position <laughs> if you are in the position to talk on behalf of those people that they are killing and you refuse to talk on their behalf, hmm. you are one of their killer. Yes. Ó máa the ní ọ̀gbẹ́dẹ̀ àlìkíámọ̀ gẹ́gẹ́ bí ìdìde apààyàn. Bẹ́ẹ̀ ni, because they will still kill another person, they will still, uh, still kill another person. We don't know who is next. Yesterday, survival. are today's victims. Today, survivors are, will be tomorrow victims. Who is the next person to die? Ní ọwọ́ and ọmọ àdẹ sún. With all confidence, one soon. Please, if you have the videos, I have the video with me. I've, I've shared it. On, I have the video of um. I can't, I can't post that on my on my page you can get àwọn tó wọ́n lo page wọ́n ti post the bora wọ́n ti post ìbọn ìparọ̀bọ yẹn please send this video if you have the if you have the numbers of these yeye British send those videos to them hashtag get hashtag them title the video that if this yeye British if this is your child what will you do tag them put it ask them if this is their child what will they do they refuse to speak for Deborah Sokoto ni Deborah ń gbé ọmọ ni ọmọ Kebbi ni ọmọ Naija ni ọmọ kinní ni she is a woman being pé ó jẹ́ ó jẹ́ Christian I don't care kó já bọ̀rìṣà ẹ̀yin fún ara yín ẹ̀yin ẹ̀yẹ British ẹ̀ ń ṣe ẹ̀ ń ṣe òṣèṣe gbogbo ìyẹ̀ṣẹ̀ tó bá ṣe nísìn fíìmù tó bá ti ṣe babaláwo tó bá wà ń bẹ̀ ìka ló máa ṣe ẹ̀ ń ṣe babaláwo tó máa ṣe dáadáa fún èèyàn rí kò sí babaláwo tó ṣe dáadáa fún èèyàn nu film yín you never make a video of babaláwo doing good only the pastor doing good only the àfáà doing good a dẹ̀ ti ń rí orí a ti ń rí ẹsẹ̀ a ti ń rí apá lọ́wọ́ àwọn àfáà yín pastors yín but you never make a video that will against the àfáà the the pastors you are blaspheming our religion. Yoruba Yeye British, you are blaspheming our religion, our culture, our heritage. Mba, ń ba ìṣẹ̀ṣe ilẹ̀ ẹ ń ba ìṣẹ̀ṣe ilẹ̀ yorùbá you are blaspheming our religion ó yẹ kó lẹ̀ yín náà ló kò pa ni if you think it is right láti lẹ̀ dìbò lè kò pa and you come out and say eh, eh, you want to defend religion islam you want to defend kinní kan bẹ́ẹ̀ lẹ́ lòdì ó yẹ kó blaspheme ni muhammed ó yẹ kó lẹ̀ yín náà ló kò pa ni tó pẹ́ ń blaspheme oníṣẹ̀ṣe àfa we come online and we be preaching eh, eh, eh, orishas. You guys are blaspheming about orisha. Táwọn ṣẹ̀ṣẹ̀ bá burú bí àwọn àwọn àwọn alákatakítí ṣe burú ló yẹ kán lẹ̀ náà ló kò pa ni for blaspheming blaspheming about orisha. But we don't do that. Yes, you refuse to talk on behalf of Deborah. You refuse to talk on behalf of DJ tí wọ́n ìyàwó ẹ̀ tẹ̀ ń sunkún mi rántí bí ìyàwó ẹ̀ you refuse to speak up on, on, on their behalf who is a nice person kò sí eré tẹ́ ṣe kò sí fíìmù tẹ́ ṣe tí àwọn tí àwọn olórìṣà àwọn àjẹ́ àwọn àjẹ́ àwọn ìyàwó àjẹ́ ni wọ́n àjẹ́ àwọn ìyáyẹlẹ yorùbá àjẹ́ ni wọ́n àjẹ́ gidi àjẹ́ hánhán àwọn ìyá àwọn ìyáyẹlẹ yorùbá àwọn bàbá wọn lè yorùbá oṣó hánhán ni wọ́n babaláwo ni wọ́n olóríṣà ni wọ́n dáhùn ṣe ni wọ́n àgbẹ̀yìn ni wọ́n fún wa mu tá a fi dàgbà àgbẹ̀yìn ni wọ́n fi ń wẹ̀ wá tí a fi dàgbà òrìṣà yìí ni wọ́n ṣe tí wọ́n fi ń tọ́ wa you are blaspheming our religion wọn ò lẹ́yìn ló kò pa wọ́n ní Deborah blaspheme Muhammed kan lọ̀lẹ́ ló kò pa God will judge you God will judge you Asu strike you never say anything about it Cause course ọdún mẹ́rin ti ọdún mẹ́wàá I want more. I was in the grammar ní university now they are outside protesting against ASUU strike they are protesting for their future I mean, one like sìn tó lọ yìn àwọn oníbọn lánàá tó bá yẹ pé tí wọ́n yìn níbọn lára wọn tó bá yẹ pé kò ní àjẹsára jẹjẹjẹ ti kọ́ wa <laughs> àwọn student náà ti ní àjẹsára àwọn tí wọ́n yìn níbọn lára wọn lánàá tí wọ́n bá ní àjẹsára kí kí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe bàbá wa tẹ́yìn blasphemy kí wọ́n ṣe oògùn sí àlè gbá fẹ́nu bọ́ àdìmọ́ gbọ́dọ̀ sẹ́ẹ̀dù sọ̀rọ̀ táwọn Yorùbá ṣe oògùn ìbọn palára àwọn student ẹ̀ lánàá tó máa wá sọ nǹkan mi ah, you don't care àwọn tí wà nílùú òyìnbó ọlẹ́pẹ́ ìtọ́yìn níbọn lára wọn ó ní àjẹsára and the army the soldiers ran away pẹ̀lú oúnjẹ àti omi àwọn ọmọ yẹn <laughs> wọ́n tún jalè wọ́n tún mọ́lẹ̀mọ́lẹ̀ tí àwọn ọmọ Yorùbá ní àjẹsára lánàá wọ́n tún pa wọ́n àbí àlẹyẹyẹ bí tẹ̀ tún lọ gba owó lọ́wọ́ wọn wọn àwọn ọmọ protest pé ẹ jẹ́ ẹ má bàa yẹ wa jẹ́ ẹ jẹ́ ká rí ayé lò ẹ sanwó asu hundred hundred million lẹ́sàn owó yẹn ó sanwó asu lecturers they refuse to pay asu lecturers asu striking àwọn ọmọ protest sójà lọ yìn wọ́n níbọn None of these celebrities post this on their on their on their timeline. But they can go outside and campaign for Olóṣèlú. God will judge you. Àwọn ọmọdé yàtọ̀ ṣìmáàmù So kọ́ rí. I think I have seen it all. Ó ti gbà tí mo Baba, àwọn not even Baba, the grandpas. You want to and Tí wọ́n tún sọ̀rọ̀ ni wọ́n tún dùn. Àwọn tó ń jẹ́ olóṣèlú tí wọ́n jẹ́ yẹ̀yẹ́ British you go on my page Yoruba you will see the you see it then àwọn ladies kan wọ́n fi fìlà bojú báyìí ni tí gbogbo wọn they are ashamed of what they are doing You know what I'll do. but ebi ti pa wọ́n débi pé they must do it some of them are frustrated to do it just the way uh, Eleha was frustrated to bokpata in on the street Eleha was frustrated to bokpata on the street and nobody said anything. A graduate was frustrated to say, "Oh, yá, wá bá mi sùn on this on the street and give me 200,000. God will judge you. If you think ẹ ń gba owó tí Tinubu jẹ yín, tó lóṣèlú jẹ yín yes, you are opportunist. Ẹ gbowó lọ́wọ́ wọn. But see, come outside. Even even uh, small doctor was so shameful. Láti bo you. Small doctor bojú bí Boko Haram báyìí. I know he's ashamed of what he's doing. But he, he, kò ní ọ̀dọ́ fẹ́ ṣe tàbí pé kò ṣe ó dẹ̀ ní ọ̀dọ́ fẹ́ ṣe kò lè kò lè ṣe ni mọ́ọ̀sì àwọn èèyàn ti sáré kúrò wọ́n ti sáré kúrò nàìjíríà lára àwọn olóṣèlú lára àwọn olórin they purposely go on excursion nílùú òyìnbó they purposely go àwọn tí wọ́n ní ọpọlọ lórí níwọ̀n nìyẹn tí gbogbo yín bá tó bá kẹ́yìn sí wọn pé ah ah ní campaign fún yín pé ah ní campaign fún yín they will do something Tinubu ṣe pẹ́m pẹ́m kò sọ̀rọ̀ nípa wọn tí wọ́n pa ní Lẹ́kí Sanwó-Olú Ọ̀ṣínbàjò onífìlà àgbákò tẹ̀lú pẹ́m and all this all this uh, all this ọmọ tálíkàs ọmọ ọmọ kò lẹ́nìyàn ọmọ of nobody like me ẹ̀yin tó wà lórí Facebook ṣe kinní kan. You are the one celebrating them. My mentor, my talent, my talent, my clinical, my mommy. Oh, mo bi sí ìyá ẹ lọ. Ìyá ẹ ti sọnù orí ìyá ẹ. E. O oh, mo bi e My mommy, my mentor. Oh, aṣòṣì mámọ̀ ni ẹ́ e o. Wọ́n ti ayé ẹ̀, wọ́n ti gbowó ayé ẹ̀. They will still come back and give you 2,000 give away. 5,000 give away. You will celebrate them till you die o fẹ́ gbọ́ àwọn celebrities tó ń wò yẹn àwọn ọmọ wọn wọ́n ti ní post tóníkàlùkù wọn máa dìmú o ní twenty twenty three tó bá pọ́ open wo wàá ṣe my mentor pẹ́ wàá sáàfù wọn àtúnṣàfù àwọn ọmọ wọn bó ṣe wò wọn yẹn àwọn ọmọ oníkàlùkù wọn ìlú òyìnbó náà ti kàwé aso strike nílùú òyìnbó they are coming back <laughs> àwọn ìyá wọn ti lo ayé tiẹ̀ <laughs> ìdánlọ́kù rìsáàfù ayé ẹ tó kù <laughs> àwọn ọmọ wọn ń bọ̀ wọ́n wá lò táwọn ọmọ bá wà lò tán tó bá ti wá pọ̀ tí wá wọdé mọ́rẹ́jì àwọn ọmọ tó bá ti wá bí ní process of ṣe my mentor my mommy i want to be like you lẹ́yìn yẹn àwọn ọmọ tiwọn náà wọ́n tún síra àwọn ọmọ sílùú òyìnbó wọ́n tún lọ kàwé wọ́n tún wá lọ ayé àwọn ọmọ tiẹ̀ náà àwọn ọmọ tiẹ̀ náà wọ́n tún máa ṣe my mentor my daddy and when they need ẹran tútù When they need many more, they will use you or they use your children. Ṣé Ogoni, sọ pé ògọ̀ ni? Wọn ò jódòdó ẹ mọ́ ní kékeré. Ẹ máa tẹ̀lé Keep on saying my mentor, my kuli kuli, my donkwa, my this, my keep on saying it. Ntọ́fẹ́ kó wáyé wa ṣe náà nìyẹn. Kó wáyé má jẹ nìkan kó jọ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀. That is all they want for you. Continue following them. Continue celebrating them. Continue celebrating them. But mind you, when anything happens to you, nobody's going to say anything eh, about you. Nigeria would not say, five uh, people were killed. No, they don't, regard, eh, they, don't, they don't regard you as people. They say, men fire dead. Near Eni, Abuja, <laughs> but that Boko, that Abuja Express go. don't call your dog power when you're Eni, see, Eni, 18 May 2022. Abuja Express Road again. They have kidnapped over 20 people and what one year ìmọ̀ èèyàn níbọn. You are there saying, my clinically, my uncle, ah, my mentor, my mommy. You even call, even some of you that you are, you are in your 30s. You call 30, 35, 35 years <laughs> celebrity. My mommy, sis, my beautiful sis. They use filter. Yeye British are the only people that we, we, ìpolówó cream they will polówó cream fún yín <laughs> and they will use filter they use filter to polówó cream use filter to polówó <laughs> ọṣẹ <laughs> ọṣẹ ìwẹ̀ tí yín bá yín ọmọ ayé tí yóò gbọ́n ẹ wá ọmọ ayé tí yóò gbọ́n ẹ ó ń nàpọ̀ mẹ́jọ fọ́rẹ̀ mu ò ṣe ilé ń bẹ ń bẹ tí yóò kọ́ ọmọ ń bẹ ń bẹ bùbá àyáyá léjìká ọ̀tún pẹ́rẹ́rẹ́ ṣòkòtò bàbá ya níbàrà àdí pínpín ẹ wá wọmọ ayì tí yóò gbọ́n ẹ wá wọmọ ayì tí yóò gbọ́n please just leave that one don't answer him ẹ fi lẹ̀ jàre ọmọ ayàrá ọmọ ayì tí yóò gbọ́n ni you just carry breast online ṣètì Jessica ẹ fi sílẹ̀ ẹ fi sílẹ̀ ọ̀rẹ́ má dá lóhùn this one this one na my own na one let me get am. This one, now let me get them. Well, if your papa see this one, he go die. If your papa, your papa Jessica, if your papa see this one, now let me get this one. Chebobinrin ni eh. You know, your papa no get this one. I mean, let me get am. No bother join am. I know be your your your, your, your British where you they follow. What don't go on your surgery. Our your British there, they are all fake. Fake life. Their breast is fake. This one, you see her? Not before more. Oh you say i carry breast Now breast not be foam see am not be foam Now breast your your your british they carry foam put inside their own They carry plastic surgery put for yansh you don't see me where i stand up Now everything god give me everything but bokoto But my husband they enjoy Why why la? that's why you see me when i talk about sex every time Now i'm active in everything ọmọ ayi jessica veronica bikin ló ń jẹ everything I him god give me ṣọwọ́ àwọn celebrities yẹn they use fake life yes they are fake they can't talk on behalf of Deborah they are fake they can't talk on behalf of the DJ that was killed at um, Lekki they are fake Deborah kí ló Jessica bẹ́ẹ̀ bá ṣe Jessica kí <laughs> Jessica Victoria you are fake also you don't know you are fake you are using a fake life you don't know your mommy You call the British my mommy, my mommy. They, they don't use you. Let me say they go use you. They don't use you already. What if they show go? You say I carry breast. must say I carry breast. Oh, ah, I be lesbian, yeah, lesbian, yeah. Bola, Bola Mokinya, she God bless for the stars. Away, I'm okay. You be lesbian? If you be lesbian, this one not be for you, not for my Oga. Oga. See, make I tell you one thing. Eh, Victoria. Jessica. Sorry, Bola, she damn, gẹ́gẹ́ bí obìnrin amẹ́ríkà làwà bí òtútù máa mú máa sọ̀sọ́kùsọ nísìn one minute náà ni òtútù máa mú sọ́tò òtútù bá mú dáadáa this is why my husband is enjoy me one of these big bulbs i go put one for down you go put this here put am here i go carry the second one take over the second here òtútù ò ní mọ́ ọkọ mi ó ti gbọ́ tọ́jú tó bá mú kí sọ ní yorùbá fún ẹ màá gbé ọkọ kalẹ̀ báyìí ọkọ mi á gbé etí ọ̀sùn á gbélé màá wá mú kejì màá bá bo etí òsì ẹ̀ so òtútù ò ní mú ọkọ mi you see You see why my husband will not leave me for anybody? God give me anything. My Baka. Baka is good. Chelsea is okay. My Baka is good. Chelsea is okay. Mo tún wá ga. Ọ̀rẹ́ Kẹ́mi. Bó ìdàbẹ́ tó topo topo topo. tó po. Fọ́wọ́ Kẹ́mi sọ wá bí mo pọ̀ pọ̀ fù síbẹ̀ ni. Ọ̀pọ̀ pé mo ń train mo ń ṣe gbogbo ẹ̀. mi lè fún yín this one na for ọ̀gá o na for ọ̀gá na baby food for ọ̀gá <laughs> ọ̀gá ló ní ọ̀gá máa ń gbádùn ẹ̀ gan ni tó ti gbọ́ Veronica Jessica má para ẹ̀ <laughs> bí kí ló lóun jẹ́ ẹ̀ Veronica Jessica no kill yourself o this one Now, <laughs> now, let me get am no be foam o see am zet dey san no be foam na bobby dey there àwọn wèrè tó wá ń jà fún online They use fake. They don't have all this kind of thing. They use fake. Everything is fake about them. Veronica, they don't use your life. Enjoy it, me. Defend yourself, oh. Ìyá mi Bọ́lá, thank you for another stars, oh. <laughs> Keep pé kí Bobby best ó ti <laughs> stars Thank you for another stars. Please defend yourself, ọmọ Yoruba. Defend yourself and whenever you see anybody beating anybody if you see any eh, awusa kọ̀ọ̀kan I bá na ọmọ yorùbá kọ̀ọ̀kan ẹ dá sí ẹ dá sí ìwọ tó bá ní tó bá ní tó bá ní eléyìí fi gbá wọn létí tó bá ní ìgbésẹ̀ pété náà ló ní mú kó fi gbá wọn létí ara àjàlẹ̀ yín wà you can fight with anything fight with anything you have tó bá rí bí yorùbá wo iṣẹ́ rí o lè jókòó lórí tó mọ́lẹ̀ gbùm the weight of this the weight of the bakasi and the weight of everything a sì you come ẹnìkan mọ́lẹ̀. thank you jare mi fẹ́ bínú síbẹ̀ kíkọ́ lóníkà mi fẹ́ fún lépè ni mo sọ fún pé na wọn get this one àwọn gájẹ enjoy am ọ̀gá òtútù kí mọ́ kọ mi wàláì kò tó tutù lè mú tó bá lè wọlé báyìí to mọ̀ pé ah, kò tó tutù ńlẹ̀ o <laughs> you go enjoy <laughs> ẹ jẹ́ máa lọ mo wá ṣe shopping ni ẹ wo ìwájú church kan la wà yìí nísìnyí church ni bíbí yìí o I just want to show you people because I don't want to show you their face iwájú church lélẹ̀ church níbi bíi during the week ó máa àwọn ẹ̀ máa wá tò tó máa gba oúnjẹ ni during the week wọ́n wá gba oúnjẹ wọ́n wá gba àwọn nǹkan oríṣiríṣi church máa give out ni Nigeria is fake pastors will take money from you church mọ́ṣáláṣí will take money from you here they give you back they give people oúnjẹ church máa fẹ́ ìròyìn lóúnjẹ you are a Muslim you are a oníṣẹ̀ṣe you are whatever come here come and take food that time they give you food the government give you ebt lọ fi lọ jẹ lọ fi lọ ra nǹkan tó máa jẹ but Nigeria uh, Obu Muhammad Obu Muhammad ni Obu Muhammad you can't talk with our prophet you can't who is your prophet who is your prophet. You are eh, you make you are enjoy what? You who be this one? If I share I go slap you. Fọ́mùgbẹ́ Fúlàní létí God bless you. Agbẹ́rúurú. Abọ́ òsínwìnrin ni. Adé nǹkan ọmọ elétí. Wọ́n fi nǹkan gbá elétí abọ́ ya wèrè. Ẹyin tèmi ẹ bá àdìbẹ́ <laughs> sọ de eré. <laughs> I'm not fake. I am real. <laughs> Everything here. All this one is. bye. I see you. mo fẹ́ wo mo fẹ́ ṣe shopping jàre mo fẹ́ ṣe shopping i'm off today i'm gonna do shopping for myself everything wa okay everything ṣe shopping kí n kí n kẹ́ tara mi nice kí ọ̀gá tó dé ah bàbá mi Jimoh àbí ìyá mi dẹ̀ ni Olúwatóyìn Jimoh god bless you ẹ ṣe àpẹyọ yìí gbẹ o ọwọ́ yẹn máa lọ sókè o ah hey. stars ló yẹ pa yìí o stars ẹ ṣe pẹ̀lú stars o <laughs> kí ló Victoria Victoria Victoria kí ló po Victoria Violence àbí kí ló po <laughs> Victoria Violence àbí kí ló po Karen I'm here to do shopping. I'm gonna get a nice perfume. I'm off today. Take my after my go home. I'm gonna shower again. Go mandla gungun èèyàn tó tóbi ni mí but mo try to reduce weight Me, take shower get ready for oga before oga will come for work make i go get ready kí n wá àwọn àwọn succulents That's the yé yín náà ẹ̀yin tèmi ó yé yín àwọn àwọn tó tó ah. ẹ̀yin kàgbà yorùbá nation tán máa kọ yín ọkọ yín náà ni divorce divorce kẹ ẹ wá àwọn nǹkan tó succulents a máa hmm. ẹ wo mo ń lọ mo God bless you I am greeting you also. <laughs> <laughs> you, I am good to you. Yoruba will me. serious. <laughs> Thank you. God bless. Bye bye.